fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́àgùntàn adéwọlé ẹ̀rìlúwà Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí a mọ̀ sí Life Word ẹ̀ka kan láti inú iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA ìyẹn ni Baptist Missionary Association Global Mission èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Nàìjíríà nílùú Ìbàdàn nípasẹ̀ oore-ọ̀fẹ́ Ọlọ́run. Eh, gẹ́gẹ́ bí ìṣe wa ní àkókò ọ̀rọ̀ ìyèbí eléyìí, níbi tí a ti jọ máa ń sọ àsọyé àti gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ìrànlọ́wọ́ okun fún ayé wa àti pàápàá tan ìmọ́lẹ̀ ohun tí Ọlọ́run ń fẹ́ kí a mọ̀ kí a sì ṣe fún ohun Ọlọ́run ìgbé ayé láti lè gbé ayé tó rẹwà fún ògo Ọlọ́run. Lónìí yìí, gẹ́gẹ́ bí ìṣe wa a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n a máa kọ́ ẹ̀kọ́ ní láti inú ìgbé ayé Jóòbù láti inú ìwé Jóòbù kí a tó tẹ̀síwájú ẹ ká gbàdúrà Ọlọ́run ẹ̀pẹ́ àtàgbára ga torí pé ni Ọlọ́run nítorí wípé ẹ kò yípo padà Ọlọ́run ẹ gba ọpẹ́ wa ǹjẹ́ bá a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín ní ìta wà níwájú yín yìí lórúkọ Jésù bíbélì wípé ìwọlé, ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀, a sì máa fi ọgbọ́n fún àwọn òpè. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó fún wa ní ọgbọ́n, kí orúkọ yín nínú ayọ̀ kó sì di àyìn lógo. Àwa dúpẹ́ torí wípé ẹ ti ṣe ní orúkọ Jésù Kristi. Mo gba àdúrà. Àmín. Lẹ́ẹ̀kan sí, bí mo ti ṣe sọ ṣáájú wípé àwọn ẹ̀kọ́ tí a ó máa kọ́ ni ẹ̀kọ́ látinú Jóòbù, ìgbé ayé Jóòbù. Ẹ rí i wípé tí a bá sọ nípa ìgbé ayé Jóòbù, ẹ rí i pé ìwé jóòbù yìí ó fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí ìgbàgbọ́ lórí ìfàyàrán àti lórí nǹkan tí à ń pè ní bí tá à ń pè ní ìṣòro kí ni à ń pè ní ìṣòro gan báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ ẹ rí i pé jóòbù ìdúróṣinṣin jóòbù ní tí tó ní nínú ìdàyàkọ ọ̀pọ̀lọpọ̀ ìbú akatabú àbí ìṣòro ńlá èyí tó jẹ́ pé ó là kọjá ìrírí ìdánwò tó là kọjá èyí pé ó lè kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí òtítọ́ nípa ìgbàgbọ́ wa ó lè kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí òtítọ́ ìgbàgbọ́ wa ohun tí à ń pè ní ìgbàgbọ́ àbí onígbàgbọ́ tí a jẹ́ àkọ́kọ́ tí a lè rí nínú ẹ̀kọ́ ìgbé ayé látinú ìgbé ayé Jóòbù òní ìgbàgbọ́ láì yẹsẹ̀ ní àkókò ìdojúkọ àbí ní àkókò ibi. Àwọn ìgbà ìgbẹ́kẹ̀lé àbí ìgbàgbọ́ eh tí kò yẹsẹ̀ ní àkókò ìdojúkọ. Ẹ lè kíyèsi wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jóòbù yìí ó sọ ọrọ̀ rẹ̀ nù, ó sọ àlàáfíà rẹ̀ nù, ó sọ àwọn ẹbí ẹ nù. Ẹ rí pé síbẹ̀ Jóòbù ó dúró tiri nínú ìgbẹ́kẹ̀lé àbí ìgbàgbọ́ ẹ̀ nínú Ọlọ́run. Ẹ rí a lè rí eléyìí nínú ọ̀rọ̀ tó kéde èyí tó sọ nínú ìwé Jóòbù orí kẹtàlá yẹn ìwé Jóòbù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó wí pé bí ó tilẹ̀ pa mí síbẹ̀ èmi ó máa gbẹ́kẹ̀lé ẹ ó ní èmi ó gbẹ́kẹ̀lé ṣùgbọ́n èmi ó máa èmi ó máa tẹnu mọ́ ọ̀nà mi ní iwájú rẹ̀ ẹ̀rí nǹkan eléyìí jẹ́ àpẹẹrẹ ẹni tí ó ní ìgbẹ́kẹ̀lé tó jẹ́ pé ó fìdí múlẹ̀ tó rinlẹ̀ gidi nínú ìṣèjọba ọlọ́run àti pàápàá ìṣèjọba ọlọ́run nínú ìdojúkọ àbí nínú wàhálà àbí ìṣòro tí ó là tó ń là kọjá. Ohun kejì tí a lè rí mú bí ẹ̀kọ́ òhun ni wípé a lè rí i kí ni nǹkan tí ìṣòro báwo ìṣòro bí ó ṣe jẹ́ bí ìṣòro ohun kan tí ìṣòro tó túmọ̀ sí àbí tó jẹ́ ẹ ìgbé ayé Jóòbù àti ẹ̀kọ́ um Jóòbù ó ń ṣàpẹẹrẹ wí pé ìjìyà àbí ìpọ́njú kì í fi kì í ṣe ìpọ́njú kì í sábà fẹ́ẹ̀ jẹ́ ìjìyà ìjìyà fún ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀. Jóòbù òun ni a ṣàpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pé tá a bá Jóòbù orí kìíní ẹsẹ̀ kìíní ó ní ọkùnrin kan wà ní ilẹ̀ Wúṣì orúkọ ẹni tí í jẹ́ Jóòbù ọkùnrin náà sì ṣe olóòótọ́ ó dúró ṣinṣin bẹ́ẹ̀ ni ó sì bẹ̀rù ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú ó kórìíra ìwà búburú ẹ hallelujah a lè rí bí báyìí wípé jóòbù a ṣàkíyèsí ẹ̀ bí ẹni tí ó yẹ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ ló ló ló ló jẹ́ kó ń jìyà kì í ṣe kó ń jìyà ẹ̀ṣẹ̀ torí pé a rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olóòótọ́ tó sì dúró ṣinṣin tó jẹ́ olódodo nínú ọlọ́run eléyìí kọ́ wa wípé ìpọ́njú um ó lè wáyé fún ìdí tí ó kọjá òye àbí ọgbọ́n ènìyàn um eléyìí ó sì ń ó sì gbọ́dọ̀ um kò kò ń ṣe dandan pé bóyá ìdúró wa níwájú ọlọ́run ò tí kò dára tó òun ló mú kí ìpọ́njú àbí ìjìyà kó wá mo gbàdúrà pé lórúkọ jésù kristi èmi àti ìwọ àní o ṣùgbọ́n tó bá wáyé bẹ́ẹ̀ fún ọmọ ọlọ́run bóyá ìwọ tó tiẹ̀ ń gbọ́ mi ò ń la ìpọ́njú kan kọjá ò ń la ìṣòro kan kọjá ò ń la wàhálà kọjá nígbà míì má kíyèsí má máa rò bí bóyá ẹ̀ṣẹ̀ ẹ ni ó ṣeé ṣe kó má jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ torí pé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti dárí gbogbo àṣeyédè wa jì jésù ti kó ẹ̀ṣẹ̀ wa lọ tó bá jẹ́ pé nígbà míì ni ni mò ń sọ o ó ṣeé ṣe kó jẹ́ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ ìyà ẹ̀ ló ń jẹ́ ó ṣeé ṣe bẹ́ẹ̀ ìjìyà ìpọ́njú á máa wá díẹ̀ pé àìdí tó fi wáyé a lè má lè sọ ọ́ a lè má kò sì ní í ṣe pẹ̀lú ìdúró wa níwájú Ọlọ́run ohun kẹta tí a lè rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ òun ni wípé a lè máa ní ìbá a lè máa ní Ọlọ́run a lè máa ní Ọlọ́run ní gbólóhùn a lè máa a lè bá Ọlọ́run ní gbólóhùn ẹ nínú gbogbo ìpọ́njú tí Jóòbù là kọjá ẹ pé Jóòbù ó sọ ọ́ ní gbangba yàwó pẹ̀lú ọlọ́run ó ní jẹ́ni tó ń bá ọlọ́run sọ̀rọ̀ ẹ rí i pé ó fi ìṣòro àbí ìlàkọjá ẹ̀ ìpọ́njú ẹ̀ ohun tó àti gbogbo ìrújú tó nìyẹn ó jẹ́ni tó ń fi hàn níwájú ọlọ́run ohun lóòótọ́ kò yé ṣùgbọ́n síbẹ̀ ó jẹ́ni tó lè bá ọlọ́run sọ̀rọ̀ eléyìí sì fi hàn ìgbàgbọ́ wa ó fi hàn ìgbàgbọ́ tí a ní wípé a lè bá Ọlọ́run sọ̀rọ̀ nínú nínú òtítọ́ a lè bá Ọlọ́run sọ̀rọ̀ nínú gbogbo tí a lè máa là kọjá ẹ kíyèsí nínú ìwé Jóòbù orí kẹ Jóòbù orí ọgbọ̀n Jóòbù orí ọgbọ̀n ẹsẹ̀ ẹsẹ̀ ogún Jóòbù orí ọgbọ̀n ẹsẹ̀ ogún Bíbélì wípé ó ní èmi ké ọ́ ìwọ kò sì gbọ́ ti èmi èmi dúró èmi dìde dúró ìwọ kò sì fi ojú lé ìwọ kò ìwọ sì ìwọ sì fi ojú líle wò mí ẹ̀rí gbogbo eléyìí ló ń sọ nípa wípé Jóòbù ó jẹ́ ẹni tó ń dìde ó jẹ́ ẹni tó máa ń bá Ọlọ́run tó lè bá Ọlọ́run ní gbólóhùn èmi àti ìwọ a lè bá Ọlọ́run sọ̀rọ̀ níbi gbogbo tá a bá lè wà ní gbogbo àyè tá a bá wà ní gbogbo àkókò a lè bá Ọlọ́run sọ̀rọ̀ lóòótọ́ ohun tá à ń béèrè ó lè má ti Ọlọ́run lè má fèsì ṣùgbọ́n kì í ṣe pé Ọlọ́run ò gbọ́ a lè bá Ọlọ́run ní gbólóhùn ní gbogbo ọjọ́ ayé wa ní gbogbo àyè àbí àkókò tí a lè máa là kọjá nínú ayé èyí tó tẹ̀lé òun ni wípé pàtàkì à ń láti rí pàtàkì kí ni nǹkan tí à ń pè ní community eh, pàtàkì àwọn èèyàn tí ó súnmọ́ wa àbí àwọn tí a súnmọ́ àwọn agbo tó yí wa ká àbí àwọn àwa táwọn pàápàá náà fi ṣe agbo yí àwọn ènìyàn ẹlòmíràn ká ẹ wo agbo tí ó yí Jóòbù ká òun làwọn ọ̀rẹ́ tó yẹ pé wọ́n jẹ́ mẹ́ta tí wọ́n kọ́kọ́ jẹ́ olùtùnú fún ní àkọ́kọ́ ṣùgbọ́n nígbà tó ní ìgbà ìkẹyìn ẹ rí i wípé wọ́n ṣi ọkùnrin yìí wọ́n ṣi wọ́n ṣe ìdájọ́ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin yẹn wọ́n gbé ìdájọ́ tí kì í tó kò bá tọlọ́run mu wọ́n rí Jóòbù ní kì í tí ì ṣe ọ̀nà tí Ọlọ́run gbà rí Jóòbù nìyẹn eléyìí sì kọ́ wa ní pàtàkì láti lè ní àwọn tí ó lè àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n lè ní wọ́n lè ní ìkáàánú pẹ̀lú wa tí wọ́n lè fún wa ní wọ́n lè ní ìkáàánú pẹ̀lú tá à ń là kọjá tí wọ́n sì lè fún wa ní ìmọ̀ràn tó dúró lórí ọgbọ́n ọlọ́run ní àwọn àkókò tí a bá ń la ìṣòro kọjá àbí ń la àwọn làálàá ayé kọjá eléyìí eléyìí ló sì gbọdọ̀ gba àyè fún èmi àti wọ́n láti lè mọ̀ pàápàá wípé bá a ṣe láti lè máa bá àwọn ẹlòmíràn náà lò torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí à ń fojú fi ń fi tá à ń gbèdájọ́ kalẹ̀ lé lórí ní ọkàn àyà wa àbí inú agbárí wa ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó ń la ìṣòro kọjá tí wọ́n ń la làálàá kọjá tí àwa ò sì mọ̀ ẹ̀rí eléyìí gbọ́dọ̀ lè jẹ́ ká mọ àwọn tá a gbọ́dọ̀ yàn lọ́rẹ̀ẹ́ àwọn agbo ọ̀rẹ́ tá a gbọ́dọ̀ ní pàápàá torí àwọn àkókò ìṣòro nígbà tó ń bá dé wọ́n gbọ́dọ̀ lè jẹ́ ọ̀rẹ́ tó yẹ kí wọ́n lè rí ọkàn Ọlọ́run láti lè fi ràn wá lọ́wọ́ ní àwọn àkókò ìpèníjà àbí àkókò ìṣòro ohun karùn-ún tí a gbọ́dọ̀ lè rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú ìgbé ayé Jóòbù nínú ìtàn Jóòbù òun ni wípé a gbọ́dọ̀ lè rí ìjọba ọlọ́run àti ọgbọ́n ọlọ́run tí ẹ bá kíyèsí ní àwọn àwọn orí tó fẹ́ẹ́ gbẹ̀yìn ìwé yìí ẹ rí i pé ọlọ́run ó bá Jóòbù sọ̀rọ̀ látinú látinú ìjì líle látinú ìjì líle eléyìí sì ń fi hàn wípé ọlọ́run ó mọ ohun gbogbo ó sì eléyìí sì tún fi hàn bákan náà wípé nǹkan tó ń pè ní ìṣẹ̀dá àbí ayé yìí ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a tó kọjá òye ènìyàn eléyìí la máa rí nínú ìwé Jóòbù orí orí ìkejì dín ní ogójì sí orí ìkọkànléní ogójì eléyìí sì gbọ́dọ̀ rán wa létí pé ìgbàgbọ́ wa ó nílò ó sì ó sì dúró lórí gbígbẹ́kẹ̀lé ètò Ọlọ́run tó ga jù bí a ò bá tiẹ̀ mọ̀ àbí tí a ò bá rí tá ò bá tiẹ̀ lè rí àbí tá ò bá mọ̀ a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìgbẹ́kẹ̀lé nínú ètò ọlọ́run àti àbá ọlọ́run tó jẹ́ pé ó ga ju òye ènìyàn lọ tó ga ju ìfojúsọ́nà wa lọ bí bí a ò bá tiẹ̀ tí ì lè rí èyí tó parí nínú ẹ̀kọ́ tá a lè kọ́ nínú ìgbé ayé jóòbù òun ni wípé pé ìràpadà máa wà ìrètí pàápàá sì wà nínú ọlọ́run a lè ní ìràpadà a sì lè ní ìrètí titun ẹ boríborí ohun gbogbo ni pé jóòbù a rí pé a dá jóòbù padà a dá jóòbù padà a sì bùkún jóòbù bíbélì wípé ju ìgbà tí ju ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbé ayé ẹ̀ ju ìgbà tí a kọ́kọ́ rí nínú ìbùkún a rí i pé ọlọ́run ṣe ìdápadà ìbùkún jóòbù ọlọ́run ṣe ìdápadà àlàáfíà jóòbù tàbá kíyèsí ẹsẹ̀ orí orí méjì kejìléní ogójì tí a bá wò láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹtàdínní ogún a lè rí àkọsílẹ̀ wípé olúwa sì yí olúwa sì yí ìgbèkùn jóòbù padà nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀ olúwa sì bù sí bù sí ohun gbogbo tí jóòbù ní tí jóòbù ní ní ìṣẹ́po méjì ó ní nígbà náà ni gbogbo àwọn arákùnrin rẹ̀ àti gbogbo àwọn obìnrin rẹ̀ àti gbogbo àwọn tí ń ṣe ojúlùmọ̀ rẹ̀ rí wọ́n sì ń bá a jẹun nínú ilé rẹ̀ wọ́n sì ṣe ìdárò rẹ̀ wọ́n sì ṣìpẹ̀ fún un nítorí ibi gbogbo tí olúwa ti mú bá a ó ní olúkúlùkù ènìyàn pẹ̀lú sì bù ún ní ike owó kọ̀ọ̀kan àti olúkúlùkù ní òrùka wúrà àti etí kọ̀ọ̀kan ó ní bẹ́ẹ̀ ni olúwa bùkún ìgbẹ̀yìn jóòbù ju ìṣáájú rẹ̀ lọ ó sì ní ẹgbàá méje àgùntàn ẹgbàá mẹ́ta ìbákasíẹ́ ẹgbẹ̀rún àjàgà ọ̀dà màálù àti ẹgbàárùn abo kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ní ọmọkùnrin méje àti ọmọbìnrin mẹ́ta ó sì sọ orúkọ wọn ní ẹ̀rí gbogbo eléyìí ni a lè rí wípé ọlọ́run ṣe ìdápadà ayé jóòbù ó sì ní ìrètí tuntun ẹ̀rí eléyìí rán wa létí ọ̀rọ̀ ọlọ́run tó wà nínú Jákọ́bù ìwé Jákọ́bù rí kìíní ẹsẹ̀ kejìlá wípé ó ní ìbùkún ni fún ọkùnrin náà tó fa àrán ìdánwò ní pé nígbà tó bá yege ó ní ó máa gba adé èyí tí a gba adé èyí tí olúwa ti ṣe tó ti pèsè sílẹ̀ fún gbogbo àwọn tó ti ṣèlérí fún lẹ́yìn àwọn tó sì fẹ́ ẹ rí nínú ìran eléyìí àti nínú ẹ̀kọ́ gbogbo tí a ti kọ́ yìí ẹ rí pé ó ṣe pàtàkì láti lè ṣà láti lè láti lè ronú lórí ìrìn àjò ìgbàgbọ́ wa kí a sì kíyèsí àwọn ọ̀nà tí a gbọ́dọ̀ lè fi um láti lè fi dojú kọ àwọn ìpèníjà àbí àwọn àwọn àwọn ìdánwò nígbà tí wọ́n bá dé sínú ayé wa wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró ṣinṣin bíi ti Jóòbù ká sì máa ronú lórí àwọn òtítọ́ gbogbo wọ̀nyí eléyìí ni ó sì fún ìgbàgbọ́ wa ní agbára tí ó sì fún wa ní oore ọ̀fẹ́ àti ìgboyà láti lè jẹ́ ẹni tó ń ní ìfàyàrán pẹ̀lú Ọlọ́run mo sì fẹ́ rọ̀ èmi àti ìwọ wípé ìwé yìí ẹ jẹ́ ká mú súnmọ́dọ̀ wa jẹ́ ká ka ìwé yìí kí a sì ronú lórí rẹ̀ eléyìí yóò ràn wá lọ́wọ́ abáde kàwé Jacob bákan náà ká sì kàwé Róòmù bákan náà eléyìí jẹ́ ká lè fún wa ní orí ọ̀fẹ́ láti mọ kí ni ìtumọ̀ ìpèníjà bí ìdánwò tó jẹ́ a sì kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀ lórí nǹkan tí à ń pè ní ìfàyàrán tí a bá nílò ìbéèrè tàbí a nílò tàbá nílò ìtọ́ni ẹ lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù àtúmọ̀ àpàdé Jésù Kristi ní Olúwa ó dàbọ̀.